ǹjẹ́ gbogbo òròyìn wọ̀nyí ṣé ń bẹ lára àjọ tẹ̀bílíìgì sẹ́nìkan lè fi rinlẹ̀ fún wa pé gbogbo òròyìn tá a kà bọ́ ọ̀tà yìí ṣé ń bẹ lára jama'atu tẹ̀bílíìgì là kò sí lára wọn so ẹni tó bá lọ gbé àdíìsì yìí ka orí jama'atu tẹ̀bílíìgì ó ti ṣe baba ńlá mistake ó ti ṣe bàbá ńlá mistake lódodo ni pé jamaatu tẹ̀bílíìgì wọ́n jẹ́ ìjọ kan lágbàáyé tí ó níbi tó kù sí ṣùgbọ́n ìjọ tẹ̀bílíìgì wọn ìpáàyàn ìjọ tẹ̀bílíìgì àṣerílégbé ni wọ́n máa ń ṣe lábẹ́ concept of ikram so láti wá gbé àdìsí ka orí jamaatu tẹ̀blígì ó ti ṣì í ìyẹn ni kó tó dọ́dọ̀ wa ó ti gba generation from one generation to another generation kọjá ọgọ́rùn ọdún àkọ́kọ́ ọgọ́rùn ọdún kejì ọgọ́rùn ọdún kẹta táwọn wùlámáà sì wà nínú ọgọ́rùn kọ̀ọ̀kan. orí ta ni wọ́n gbé àdìsí lé lórí wọ́n gbé ka orí ìjọ kan tá à ń pè ní alikawarij alikawarij àwọn karajite àwọn ni wọ́n gbé àdìsí lé lórí torí pé ńgbà táwọn ẹbí kúrò láyé tán sallallahu alaihi wasallam tó di àsìkò ali ó ní àwọn ìjọ yìí àpí àlàyé tẹnu wọn dùn ẹnu wọn dùn ṣùgbọ́n ìròyìn wọn tánàbì ti ròyìn yẹn wọ́n wá bá lára wọn. wọn ò ní wọ́n jẹ́ ìjọ kan tó jẹ́ pé tiwọn nìkan ni máa yé wọn wọ́n sì ríra wọn gẹ́gẹ́ bíi pé àwọn nìkan ni mùsùlùmí ẹni tí ó bá ti tẹ̀lé àáfàá àwọn kì í ṣe mùsùlùmí. ìjọ tó súnmọ́ bẹ́ẹ̀ lásìkò tá a wà yìí ó níjọ jàbàtà. ìjọ jàbàtà ó ní ìjọ tí ìròyìn tí ń bẹ nínú àdíìsì tí ń bẹ ní ara wọn sọ péjọ gàbàtà ọwọ́ wọn nìkan ní mùsùlùmí. bákan náà lára ìròyìn tí ń bẹ lára ìjọ yìí táwọn àfáàfin rinlẹ̀ ó wípé yukafiru nali muslimin alalimaasi wọ́n máa ń sọ mùsùlùmí di kèfèrí lórí ìyapa lórí ìwà ìyapa lórí ìwà ọ̀daràn wọ́n sọ mùsùlùmí di kèfèrí wọ́n sọ pé ó ti di kèfèrí bí àpẹẹrẹ lọ́dọ̀ ọjọ́ yìí ọ̀mùtí kèfèrí ni onísìnà mùsùlùmí ọ̀mùtí lọ́dọ̀ wọn kèfèrí ni mùsùlùmí onísìnà kèfèrí ni mùsùlùmí tí ń ta tẹ́tẹ́ kèfèrí ni mùsùlùmí tí ń jalè kèfèrí ni lọ́dọ̀ wọn whereas èèyàn lè jẹ́ mùsùlùmí kó máa ṣe sìnà. ìgbàgbọ́ ni ìjẹ́ mùsùlùmí ìwà burúkú ni ìjẹ́ onísìnà abẹ́ ìwà abẹ́ ìwà burúkú ó ní wọ́n kó sìnà sí ó wọ́n kó irọ́ pípa sí olè jíjà ọtí mímu jìbìtì lílù tẹ́tẹ́ títa abẹ́ ìwà burúkú lẹ̀sìn kó sí kò kó sí abẹ́ orígun ímánì tó bẹ́ẹ̀ gẹ́tà fi wá sọ pé tàbá wá rí mùsùlùmí kan tó ní ọ̀kan nínú àwọn ìwà burúkú yìí lọ́wọ́ láàmọ́ ni ṣé mùsùlùmí ni wọ̀ ìsá ìwọ tó ń ṣe sìnà yìí ìwọ yóò lè wí ṣe mùsùlùmí à èèyàn ń ṣe sìnà ó sì jẹ́ mùsùlùmí orígun ìmánì rẹ̀ ń bẹ pẹ̀lú rẹ̀ ó ń kí wákàtí márùn-ún rẹ̀ ṣùgbọ́n níwà burúkú lọ́wọ́ ìwà burúkú rẹ̀ yẹn kò sọ di kí ni kèfèrí lọ dìímú o tọ́ọ̀bá ti fẹ́ dára wọn ẹlòmí àti ẹ̀mọ sọ pé sọ́yẹ kálùsù náà ṣe sì náà ẹlòmí àmọ́ sọ bẹ́ẹ̀ pé ẹni tẹ́ bá pè lálùsùn náà sọ yẹ kó túmọ̀ sí sìnà torí pé ó ti jẹ́ nǹkan kan tó gbajúmọ̀ ní ìsìn so àtẹ̀ntì èsè mùsùlùmí àtẹ̀ntì èsè tó jẹ́ mùsùlùmí ló wà ń bi sìnà báyìí so àwọn kan àmọ́ àwọn kan tí wọ́n lérò pé àwọn ní ímánì tí àwọn pàdé ibi ti sọ̀rọ̀ àwọn lẹ̀ pé àwọn gangan ni wọ́n mùsùlùmí o ẹni tó bá ń kà fara èèyàn lórí pé èèyàn jó ń sìnà lórí pé ó jẹ́ olè lórí pé ó jẹ́ wá ní à ńgbò tí wá jó jìbìtì yẹn o tó ti jẹ́ ó sì náà yẹn o pé èsè mùsùlùmí ọ̀rọ̀ burúkú gbà ni ìwà ní gbogbo nǹkan wọ̀nyẹn ọtí mímu ni o tẹ́tẹ́ títa ni o olè jíjà ni o ṣíṣe four one nine ní gbogbo ẹ̀ pátápátá nípìlẹ̀ abẹ́ kí ló wà abẹ́ ìwà ló wà a jẹ́ pé ìwà ọwọ́ rẹ̀ ò dáa ni o lẹ́sìn níwọ̀n ìgbà tó o bá ti ṣe ọ̀kan nínú nǹkan tí máa ń ba ẹ̀sìn jẹ́ àwọn àfáà wo sì ní kan tí máa bẹ̀sìn jẹ́ kí wọ́n ní nínú rẹ̀ ní sinawa ọtí tẹ́tẹ́ títa ayò títa wọ́n sọ pé haramu lọtí haramu ni sìná haramu ló lè jíjà haramu ni irọ́ pípa ní tí wọ́n wí nù wọn ò ní sọ pé ní tí ń bẹ̀sìn jẹ́ ó ń ṣìnà ó ń lọ́tí. àga sí wípé ìjọkíjọ tó ti pe mùsùlùmí torí ìwà burúkú ọwọ́ rẹ̀ tó bá ti pè ní kèfèrí tààrà ara àjọ yẹn nù. lọ́dọ̀ jàbàtà lọ́dọ̀ jàbàtà bọ́ọ̀ bá fi síbí jẹun ó ti di kèfèrí. ànábì ti ròyìn jàbàtà lẹ́kùn tó dé pẹ̀lú àdìsí tó lọ́dọ̀ jàbàtà tó bá fi síbí jẹun yóò lò ti di kèfèrí bẹ́lẹ̀ tẹ́ fi síbí gbé nǹkan ẹnu nísìn ẹgbẹ́ síbí ní fi ń jẹun wọ́n lẹ̀ dànù ni. lọ́dọ̀ jàbàtà tẹ́nìkan bá ṣàdúrà fún ọ tó bá sọ pé àmín ó ti di kèfèrí. lọ́dọ̀ ọjà bàtà tó bá mú tẹ̀sùbá lọ́wọ́ ó ti di kèfèrí. ọ̀dọ́ ni wọ́n àmọ́ wọn ò lọ́pọlọ wọn ò lọ́pọlọ lọ́dọ̀ ọjà bàtà ọwọ́ wọn nìkan ní mùsùlùmí tó fi já sí wípé kò sí ẹ̀yìn ẹni tí wọ́n ti lè kírun àyàfi ọmọlẹ́yìn jàbàtà sọ. So, nìkan so nítorí náà nílùú tiwa lọ́wọ́lọ́wọ́ báyìí àdíìsì yìí orí àwọn jàbàtà ló wà àwọn tó bá jẹ́ fọ́fadà wọn làwọn àfáà pè ní kàwárìjì àwọn kàwárìjì lásìkò tá a wà yìí àwọn sẹ̀kìfìrí ọkọ̀ tí wọ́n tún pè wọ́n nù àwọn sẹ̀kìfìrí ìyẹn ni ìgbọ́ wípé any slightest mistake tí muslim bá ṣe wọ́n kà fara rẹ̀ ni wọn kà fara rẹ̀ ni. kí Allah subhanahu wa ta'ala kókó wáyọ nínú àdánwò wọn. ọmọ gàbàtà kan ọwá bí bi kírun ọwá rí i pé àṣẹ̀fẹ́ kírun ni. Ọwa wá joko o taku si sí ilé àlùwàlà kọ̀mọ̀kẹ́ mo ti gẹ́ẹ̀tì òun àwa kírun tán ọ̀wá wọnú máa sọ fẹ́ kírun mo ní ò lè kírun bí ìmọ̀ tó o mọ̀ tó o fi mọ̀ pé kèfèrí ni wá ṣé ìmọ̀ yìí ò sọ fún ọ pé wa náà máa sí kèfèrí ni. Eh? ọ̀yà bọ́ ọ̀tàkọ́ ọmọ lọ. so àwọn àfa àkọ́kọ́ àti àwọn àfa ìkẹyìn wọn ò gbé àdíìsì sórí jama'atu tabligh orí kàwáríjì òní wọ́n gbé ka àwọn kàwáríjì náà sì ni àwọn tí wọ́n gbajúmọ̀ pẹ̀lú tẹkfíìrì tó ga sí pé gbogbo mùsùlùmí ayé ni kìfèrí lọ́dọ̀ wọn àyàfi ọwọ́ wọn nìkan sọ ọ́. ẹ̀yin ń súnfì lè wá gbé orí o kẹ ẹ sọ pé ìwọ gan náà sọ ọmọ kíhun lẹ́yìn ó súnfì ni àwọn olè fẹ́ gbé orí kó sọ bẹ́ẹ̀. táwa tá a bá sọ pé àkírun lẹ́yìn ó ń súnfì ẹ̀yin ó ń súnfì tìjà níyà kọ̀dìríyà láláàkírun lẹ́yìn yìnyín kí n ṣe gbogbo mùsùlùmí ayé. ohun tẹ́ ẹ sì dá lọ́ràn nínú ẹ̀ṣẹ̀ a sọ pé nítorí pé ẹ̀ ń mutí láàfin ní kí n lẹ́yìn yín torí ara yín náà ló wá sórí prógámù Oríyọmí tó lóun máa fi ọtí lò nǹkan ó lóun ó tún lò lálẹ́ yìí ṣéwù náà ni. ara yín náà ní kọ́kọ́ máa bá ìyàwó ọmọ ẹ̀yìn ẹ̀ sùn lọ́jọ́ ìgbéyàwó kó tó rí líìsì ẹ̀ fọ́kọ ara yín náà ni gbogbo wa burúkú yẹn èṣù jogún fún yín àwa ti torí yẹn pè yín bí kò ṣe nítorí pé ìyìn tó jẹ́ ìmánì gangan ìmánì ẹ̀sìn wa ẹ̀wọ́gilé àwọn táwọn ẹbí ń sọ yìí wọn ò èèyàn nítorí kò ṣe nítorí ìwà ó sì á fi wá jọ àwọn àwa sì ní àálùsúnà làwa àwọn àfáàlùsúnà náà wọ́n sì tún máa dé sí i tí wọ́n sì jẹ́ ká mọ̀ wípé àwọn kàwáríjì ni wọ́n ń bá wí lásìkò tí wọ́n sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn ó súnfì ò tí dàrú orí burúkú yín kò tí ì ga nígbà náà ó sì wà ní pẹ̀tẹ́ ó wà ní pẹ̀tẹ́lẹ̀ tó ṣe é máa sọ pé ẹ̀kan ń ṣe bídíà ni bídíà tí ò múyàn kú ònú ẹ̀sìn létà lọ̀rọ̀ yín wá dàrú kanlẹ̀ lẹ wá ṣe bídíà wọ ipò kèfèrí a lè pè yín kèfèrí lórí pé ń ṣe mòlídì ànábì ohun tá a sọ ni pé ẹ ṣe àdádálẹ̀ ṣùgbọ́n tó bàjẹ́ lára yín ó ju ọ̀rọ̀ mòlídì lọ. nǹkan àkọ́kọ́ tọ́lọ ń bínú sí jù lọ ara yín ló wà. ẹ̀ṣẹ̀ tó ga sí pé bí èèyàn bá kúlé lórí ọlọ́run ò ní foríjìn ara yín onísúfí àsìkò yìí ló wà òun náà sì ni àṣírìkù bìláyí fi uluhiyatihi wárùbù wárùbùbìyàtìhì rùbùbìyàtìhì ìbá ọlọ́run wá akẹgbẹ́ níbi jíjẹ́ ọlọ́run ọba tá a máa jọ́sìn fún àti ìbá ọlọ́run wá akẹgbẹ́ níbi gbígbà pé àlọ́ọ̀ ni ọba tó dá wa tó ń pèsè fún wa tó sì ń fi ààbò rẹ̀ bò wá. sẹ́yìn oṣù fi máa ń gbé fọ́tò tẹ́ dojúkọ fọ́tò ṣéwù tẹ́ tẹ̀wọ́ sí ni ṣe bẹ́ẹ̀ náà rí lórí social media sẹ́yìn kan náà kọ́ lẹ mọ́ lọ síbi sàárè ni tẹ́ forí balẹ̀ níbi sàárè kí ni wọ́n ń pè yín ṣé wà nìyẹn àbí àkìdá ẹni tó tẹ́wọ́ sí ṣéwù rẹ̀ tó ní bàbá gbà ń o òun ti dé o ojú ò gbọ́dọ̀ ti òun o àtẹ̀yẹ́tọ́ lọ síbi sàárè rẹ̀ tó forí balẹ̀ ń bẹ̀ sábẹ́ wà láàgbé yẹn sí. Si àbí abẹ́ àkìídà abẹ́ ìmánì. ìyẹn ò ṣeé gbé sábẹ́ ìwà kò jọ ọ̀rọ̀ ọtí mímu kò jọ ọ̀rọ̀ sìnà ṣíṣe kò sì jọ ọ̀rọ̀ olè jíjà kò jọ ọ̀rọ̀ tẹ́tẹ́ títà ọ̀rọ̀ àkìídà ni ìyẹn gángan nípìnlẹ̀ ibi tọ́rọ̀ èyí ń wírìdì ó ń tìjà níyà ni ó ó ń dìríyà ni ó ibi tó ti dàrú nù. ibi ẹ̀ ti súnjú lọ́nù ẹlẹ́bọ nìyí kọ̀ǹfàmù mo sọ fún wọn yẹn ẹlẹ́bọ nìyí ìjọ wo ni wọ́n rí alùsùnà kékeré kan tó gbé fọ́tò ṣéèkù ibùnú tẹ̀míyà kọrùn tàbí tó gbé ṣéèkù ibùnú báàsì kọrùn ẹ kàn lè lọ mú ọmọ yín kankan wá gbé fọ́tò bàbá bùnú báàsì kọ lọ́rùn á sì mọ̀ pọ́ ọmọ yín ni tó ló ń tíátà nìyí. ọ́n tíátà ni wọ́n kò sí tí wọn ò dá lára tí wọn mọ̀ pé ọ̀ràn làwọn ń dá àwo ò lè kírun lẹ́yìn yín nítorí wípé ẹ̀ ń pe nǹkan mì lẹ́yìn ọlọ́run ọ̀ràn táwọn nàṣọ́rọ́ dá tí wọ́n ń jésù lẹ́yìn ọlọ́run ọ̀ràn lẹ́yìn náà dá ṣé lẹ́yìn pẹ́ ẹ mọ kéwù èdè ní kéwù pẹ́ ẹ lè ka kùránì ńgbà tẹ́ ẹ kọ́lẹ̀ lè kà á pẹ́ ẹ lè kàdísì ńgbà tẹ́ ẹ kọ́lẹ̀ lè kà á kò sí lára yín ní abala al-iman bẹ́ẹ̀ bá sì sọ pé ẹ̀ ń kírun ìrun tí ẹ kí láìsí ìmánì ń bẹ òfo ni ìmánì nìpìlẹ̀ òun sì orí ẹ̀ láàmọ ẹ̀rún lé fẹ́ntọ́ bá ti ní ìpìlẹ̀ ń ẹni tí ó wá nípìlẹ̀ yẹn tó bá kírun ó ni tọ́ba bá gbààwẹ̀ dànù ni. a wà á ṣe wá kírun lẹ́yìn yín ẹ̀yin tẹ́ ẹ gbà wípé ìwọ ọlọ́run ọ òun ọlọ́ọ̀ni ni ṣerú yín ni máa ń kírun lẹ́yìn rẹ̀ nígbà táwa sọ pé ọ̀kan ni ọlọ́run kò sì jọ ẹ̀dá rẹ̀ rárá ṣebí gbàgbọ́ tí ń ni wádá tún lè wùjú òdì so ẹ̀sùn tá a kà sí yín lẹ́sẹ̀ tí ń bẹ lọ́rùn yín tẹ́ẹ̀sì tù bá ń bẹ̀ ẹ̀sùn ṣíríkù bí láì ni àti kúfúrú bí láì ṣebẹ́ yìí kan náà náà lẹ sọ pé ànábì padà wá sílé ayé ṣé ó Tìjàní sípàdé rẹ̀ nílẹ̀ Cairo ọ̀rọ̀ kí lẹ sọ́hun sábẹ́ ìwà nìyẹn àbí abẹ́ kúfúrú abẹ́ kufuru ni abẹ́ kufuru ni ní ti ẹ̀yìn ìjọ amadíyà wọn ò gbé àdísì káyìn lórí torí pé létà létà lẹ́yìn amadíyà tó dé lórí burúkú yín ṣẹ̀ṣẹ̀ dé nílẹ̀ India létà létà ní létà wà ní àdísì ti wà nílẹ̀ ṣáájú yín so àwọn tí ìròyìn ṣẹ mọ́ lára tẹ́ kọ́kọ́ gúsáyé àwọn kàwárí jù ni ẹ̀yìn amadíyà àlégbé kàyín lórí ọ̀nà tẹ́yìn gbà di kèfèrí ti yín ó yàtọ̀ kìí sí ọ̀nà ẹyọ kan ló wọnú kèfèrí kìí ṣe ọ̀nà ẹyọ kan ló wọnú ṣíríkù bóńkálukú yín ṣe ń sorí ibú nínú kúfúrú àti ṣíríkù yín ó ni kan náà nìyí lábẹ́ ṣíríkù àti kúfúrú. so tá a bá kírun lẹ́yìn amadiya torí pé amadiya sọ gulam amadu wọ́n sọ di ànábì míì lẹ́yìn ànábì muhammadu ni. so nítorí náà àdíìsì lẹ́ẹ̀kan sí orí àwọn kàwárí jù ni àwọn àfáà gbé ka kì í sórí jama'atu tablighi kẹ́yìn jama'atu tablighi àkíyèsí tí wọ́n ń pè yín sí kẹ́ túnbẹ̀ ṣe. ẹni tí ó bá pẹ̀gàn àjànàkú ni ó sọ pé mo rí nǹkan fìrí o tá a bá rírin ká sọ pé a rírin o ìjọ jamaatu tẹ̀bílíìgì ń gbìyànjú lóòótọ́ láti lètò sí lètò ṣùgbọ́n ẹlẹ́bọlẹ́rù bí àṣà Yorùbá mi ò pè ń o gbọ́ Yorùbá ń o ṣùgbọ́n ẹ lẹ́bọ lẹ́rù tí wọ́n bá níyàn lẹ́bọ lẹ́rù ìtumọ̀ ẹ̀ ni pé ó ní kùdìẹ̀kùdìẹ ẹ̀ so kùdìẹ̀kùdìẹ tí ń bẹ lára yín ẹ lọ tún bẹ̀ ṣe àwa náà pé tán ibi tá a bá kù sí tẹ́yẹ náà bá rí ẹ̀jẹ̀ agbọ́ tó bá ti ṣe pé òdodo lẹ sọ nípa wa tẹ́ẹ̀sì rẹ̀ rí mú wa á ronú pìwàdà lórí ẹ̀ àmọ́ tó bá dá sí pé lórí pé àkíhùn lẹ́yìn òun wúrì rí òun níbi tí ìfẹ́ sọ pé àkù sí àkù síbẹ̀ yẹn o àyanjú ń bẹ̀ ni tó ti yé yín àkù síbẹ̀ yẹn rárá ẹ lọ fi ẹ lọ fi ṣíríkù sílẹ̀ ẹ lọ fi kúfúrú sílẹ̀ tọrọ yín bá tiẹ̀ mọ́ lórí pé ẹ̀kan ń ṣe mòlídì ìranu yín tẹ wáyé wá ṣe bí yẹn bá ń ṣe mòlídì ṣe pé mòlídì nìkan ni ṣòro ayé rẹ̀ tó bá sì jẹ́ ìmáàmù a lè rọ́jú kírun lẹ́yìn rẹ̀ tá a bá rí àáfàá mi tí èsì ń múlùdì ṣùgbọ́n ẹ mú ẹbọ mọ́ tìjàníyà yín ẹbọ ni tìjàníyà ẹbọ ni kọ̀dìríyà a ṣẹ̀ṣẹ̀ máa sọ ẹ̀yin náà sì ń ba bẹ́ẹ̀ pẹ́lẹ́bọ ni yín kí wá ni ariwo tẹ́ wá ń pa alọ́ fún wa ṣe kò ń gẹ́